وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس أتوقف الله أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم عم بلان سبحانه وتعالى إتلاد الصلاة ناتي مبان بان وعلى النبي أتيا وصحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama alẹ́yìnà akíra wa ní ìjókòó yìí lábẹ́ ètò Muslim Community MMC abẹ́lẹ́wọ̀n wa ta'ala gbogbo àwọn ẹni tí wọ́n ń bẹ ní abẹ́ ìjókòó náà tí wọ́n fi ń ṣètò àwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀sí ń gbé àwọn àlùfáà wa wá láti máa wá dá wa lẹ́kọ̀ọ́ náà àbẹ̀lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó mọ́sí àsán kálukú wa náà ní ẹ̀sùn olóore kó jẹ́ kí kálukú wa náà bá níbi tí ó lérè ọ̀la al-Qur'anul lẹ́yìn náà kí gbogbo jàmá náà lápapọ̀ lọ́kùnrin wa ni àti ní obìnrin wa ọmọdé wa àti àgbàlagbà wa gbogbo wa pátá òun náà ni a kí àwa bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala akóra wa sáàyè yìí àníyàn wa pẹ̀lú pákóra òun náà ni ká bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wa ká dára wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú sunnata nabi muhammad sallallahu alayhi wa sallam ní tí ó máa níbàámu sí ìlànà àwọn sàhábà nàbùwà muhammad sallallahu alayhi wa sallam àwa ń bẹ lọ́wọ́ bá ń bẹ̀lú wa kọ́lọ́ńdà kò kó jọ ọ́ jàre gbogbo tí a bá máa sọ ní àyè yìí lónìí ọ̀rọ̀ ìfẹ́ inú àgbákò lóníwàásí máa ń síbọ̀ ńbẹ̀ yóò dára ńbẹ̀ láyé yóò sì dára ńbẹ̀ níwájú ọlọ́run ọba nítorí pé ńgbà tó bá fi ìfẹ́ inú sọ̀rọ̀ tí àwọn èèyàn wá tẹ̀lé lórí ìfẹ́ inú náà orí gbogbo àwọn ẹni tí ó bá tẹ̀lé òun náà ni yóò fi kúnlẹ̀ rókẹ́lé lórí iwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn là á ti ń jí lẹ́bẹ̀ẹ́ sọ́lọ́run kọ́lọ́n má jẹ́ kí ọ̀rọ̀ wa kó jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ inú kó sì má jẹ́ kí ìfẹ́ inú kó wọnú ọ̀rọ̀ wa. ẹ̀wá rí àdánwò ta gbọ́ wá sí òun náà sí wá sí gbọ́ ọ̀tọ̀ ní tó ní wá sí ó máa wí ọ̀tọ̀ ní táwọn ó máa kó má jẹ́ ká sí ọ̀rọ̀ náà gbọ́ ọlá alukur'an alkarim àti afẹ́gbéyẹ̀wò akọ́lé kan ni aṣàgbéyẹ̀wò díẹ̀ níbẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá àbí ní oṣù tó kọjá ó ti ẹ̀ ṣe pé àwọn sábàbí kan sí kejì ó bí kí a má lè bí ọ̀rọ̀ náà yẹ̀ wò àti bó ti yẹ ní ọjọ́ náà lọ́hùn pẹ̀lú ó dàbí pípẹ́ dé oníwà àtijọ́ náà àti àsìkò tó padà wá kiri àmọ́ alhamdulillah àdúgbò yìí láti kí á sùn lé ní alhamdulillah rabbil alamin tó ń túmọ̀ sí pé abẹ́lọ́n subhanahu wa ta'ala àkúmọ́sá gbà wá láyé lọ́jọ́ tèmi ká ọ̀rọ̀ náà sọ débi tí ó jẹ́ orí kókó a sì tún ní láǹfààní àti dáhùn sí àwọn ìbéèrè wa bi lópin ìgbà tọ́lọ́ bá ní kí ìmọ̀ rẹ̀ mọ̀ bẹ́ẹ̀. ẹ̀rí ìpìlẹ̀ Islam ọ̀nà ni a wá sọ̀rọ̀ lé lórí bí Islam fi bẹ̀rẹ̀ àti àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ káwá máa só papọ̀ máa ń tí Islam padà dì ká tún wá máa só papọ̀ máa ń táwa náà ń bá yí lọ́wọ́ lọ́jọ́ tèmi bó ti ẹ̀ já sí pé àsọsílẹ̀ ti ń bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí ni bada al-islam ghariban fasayacudu ghariban kama bada fatuba lil ghuraba anábí níjọ́ tí islam fẹ́ bẹ̀rẹ̀ bada ó bẹ̀rẹ̀ lóòótọ́ àmọ́ ọ̀nà tó gbà fi bẹ̀rẹ̀ ni pé ghariban islam bẹ̀rẹ̀ ni tó jẹ́ àjòjì sáwọn èèyàn táwọn èèyàn ń wo pé o táwọn èèyàn wo pé kíná ní a máa wá sí i táwọn èèyàn rò pé kíná ń pè wá sí i hákàdá bada al-islam ẹ wá rí ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àjòjì ó jẹ́ kí islam fèsì wàhálà islam fèsì challenges islam fèsì fìtínà àwọn al-mukhalifun àwọn ẹni tí wọ́n fẹ́ gba islam min al-kafarati al-fajara. والمشركين الفساق والأعداء ثم فتنة المنافقين àwọn fìtínà tí islam kojú ó kojú fìtínà àwọn kìfìrí àwọn olùtakùtọ̀ lọ́hùn islam kojú fìtínà àwọn ẹlẹ́bọ àwọn abọ̀rìṣà islam kojú fìtínà àwọn ahlul kitab minal yahudi wan nasara islam kojú fìtínà àwọn yahudi wa man hawadahum ó kojú fìtínà àwọn nasara wa man nasarahum gbogbo eléyìí náà ní islam rí wàhálà ń bẹ̀ ń jọ́nà lọ́hùn títí hatta istaqarra arkanu tó fi wá di pé islam padà wá dúró wa qarra lahu qararu ó fi wá di pé islam náà padà wá ń dipò náà lè máa pinnu òun náà lè máa decide islam náà padà wá ní ìfọ̀kànbalẹ̀ abẹ́lẹ́wọ̀n bá wa subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi àwọn àlàyé ọ̀rọ̀ tí a mọ̀ gbé yẹ̀wò lórí ọ̀rọ̀ yìí kọ́lọ̀ mọ́sà fún wa ní àwọn ọ̀rọ̀ náà ní àsọ yìí. ẹ̀rí díẹ̀ níwọ̀nba a ti ṣe ojú wa sí àwọn tí Islam kojú ní wàhálà àti àwọn tí Islam kojú ní fìtínà àwọn ọ̀tá àwọn sọ̀hábí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n rí ìdààmú wọ́n sì rí fìtínà wọ́n sì rí wàhálà ńjọ náà ọkùnrin wọn rí wàhálà obìnrin wọn náà sì rí wàhálà ọkùnrin wọn rí ìdààmú obìnrin wọn náà sì rí ìdààmú kódà ó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì gan fúnra rẹ̀ náà rí ìdààmú àwọn ẹbí ànábì tí èyí ṣe pé wọ́n gba ìsìláàmù lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ojú tiwọn náà tún rí tó nítorí pé ìsìláàmù fẹ́ dìde ẹjọ́ ká wá ní òtì kìíní kan táwọn náà bá wá sọ pé bada al-islam goriban pé ńgbà tí a bẹ̀rẹ̀ ó strange ojú islam wá rí gbogbo ń tà sọ yìí anábíwá ni wọ́n sẹ̀yà ọ̀dọ̀ goriban kama bada ní yóò padà tún wá di àjòjì yẹn gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ó ń túmọ̀ sí pé gbogbo orú fìtínà tó kojú nígbà tó bẹ̀rẹ̀ ó ṣeé ká tún padà kojú rú ẹ̀ gbogbo orú wàhálà tó kojú nígbà tó bẹ̀rẹ̀ níjọ́ tí ó bá tún di gọ̀ríbá irú wàhálà yẹn náà yóò tún padà kojú ẹ̀ anábíṣẹ́ wa ní fàtúbà lẹ́lẹ́gbọ́rọ̀bà anábíwá ní àwọn afáàkan ní túbà ṣẹ́dọ̀rọ̀ fìlìjánná afáàkan ní túbà hiyaljanna fi hàkẹ́kọ̀ọ́ yàlẹ̀ hàkẹ́kọ̀ọ́ tó lìjánná àwọn ìtumọ̀ pípé oríire ìdùnnú àlìjánná igi kan ló àlìjánná èso ìgbádùn kan lálìjánná kó wá máa bá àwọn ẹni tó ṣe pé àjòjì ni wọ́n máa jẹ́ láwùjọ wọn. wọ́n jájòjì bí gúrúbàtìl islam pẹ̀lú pé ìsìláàmù tí wọ́n ń ṣe jájòjì àwọn kọ́ làwọn èèyàn onímọ̀ rí ìjẹ́ tá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ìsìláàmù bẹ̀rẹ̀ lájòjì àwọn èèyàn mà nẹ́bì wọ́n máa Abubakar Siddiq wọ́n máa Umar ibn al-Khattab gbogbo wọn sì ni wọ́n lóókọ tó dáa gbogbo wọn sì ni wọ́n ní ìtàn tó dáa gbogbo wọn sì ni wọ́n nípò láàrin lárúbáwá àmọ́ nítorí pé ìsìláàmù tí wọ́n gbé dé ó jẹ́ nǹkan tó wà gan yìí ìbẹ̀ ó sírẹ́ǹjì sáwọn èèyàn àwọn ẹni tó padà wá ń ṣe ìsìláàmù náà látòrí ànábì tó jọ̀gá wọn dórí àwọn sàhábà radwanullahi alayhim tí wọ́n gbà fún un gbogbo wọn náà padà wá àpíẹ̀ gẹ́gẹ́ bíi pé ṣé Muhammad tá a mọ̀ lánàá náà kọ́ yìí ni ṣé Umaru tá a mọ̀ lánàá náà kọ́ yìí ni Abubakar tá a mọ̀ lánàá náà kọ́ yìí ni ló jẹ́ sí gbogbo ọjọ́ táwọn èèyàn bá ń gba ìsìláàmù níjọ́ náà in táwọn èèyàn máa ń fi ròyìn wọn wọ́n sì máa ń yí padà zulman wa udwana àbòsí náà sì máa bí ń ṣe fún wọn. ẹ wo Abdullahi ibn Salam òun ti dé mọ̀dínà kó tó wá gba islam islam ti rí díjòkó àmọ́ ń jọ́ tó lóun ti rí ànábì ló ti ní pé ẹni tí òun wò yìí kìí ṣòpòrọ́ ó ní bó ṣe ti rí a ah, eléyìí ó ṣòpòrọ́ ó gbọ́ wá sí àkọ́kọ́ lẹ́nu ànábì àwọn tó gbọ́ àwọn ọ̀rọ̀ tó wò pé ah, ah, irú kí yìí mú wáyé kẹ́ bí kẹ́sì pàṣẹ pé afṣu sala ya ayuhanna ọ̀rọ̀ tó kọ́kọ́ gbọ́ lẹ́nu ànábì nu ya ayuhanna afṣu sala وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام ọ̀rọ̀ yẹn jọ lójú gan kí a irú ẹ̀sìn tó burú kan báyìí wáyé á ìsìnádàrí yá ayú anáà sẹ́yìn èèyàn áfùsù sálà ẹmọ fún sálámà ká ẹ fún sálámà ká ẹni tẹ́ ẹ̀mọ́ ẹni tẹ́ ẹ̀mọ́ ẹmọ tí àwọn èèyàn wàá ti ìmú tọ́ à ẹ máa fáwọn èèyàn ló ń jẹ ẹ jẹ́ àwọn èèyàn máa jẹ ẹnu ọlá yìí ẹ dáná kalẹ̀ káwọn èèyàn ó jẹun ẹ máa ṣe má àdùwà wàsílù arham okùn ẹbí yín ò gbọdọ̀ já lọ́wọ́ yìí ẹ sọ ẹbí yín papọ̀ wàsálù bil ẹ máa dìde lóru garanti pé tàbí ẹ wọ àlìjẹ́mẹ́ pẹ̀lú àlàáfíà àyàrí Abdullahi bin Salam kété tó gbọ́rọ̀ yìí báyìí Islam sì wà kọ́rọ̀ sínú ọkàn ẹ̀ ó jòkó sọ́kàn ẹ̀ pé a ọ̀rọ̀ ńlá mo gbọ́ yìí ọ̀rọ̀ dáadáa mo gbọ́ yìí ọ̀rọ̀ tó tóbi mo gbọ́ yìí ìjọ tí ó padà wá dípò gba Islam ibi à ń lọ rí o ó wá wá bá nàbí sallallahu alaihi wasallam a òjíṣẹ́ Ọlọ́run ìtọ̀ mú wáyé báyìí tọ̀ mú wáyé nǹkan ńlá ni o yóò wù mí náà kí n gbá tọ̀ mú wáyé yóò wù mí náà kí n ṣẹ̀sìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam ẹ islam ó islam ó wá ní Anabi kọ́ lè máa sí àwọn èèyàn wa nínú àwọn ahlul kitab jẹ́ ń júwe nǹkan kan mi ti gba islam. wọ́n fẹ́ dé jẹ́ ń fara pamọ́ síbi kan Abdullahi bin Salam ó sì fara pamọ́ ó wà ní tán bá ti dé béèrè ń pa mí lọ́wọ́ wọn ìgbà wọn wá dé ó wá ń bi wọn pé Abdullahi bin Salam lọ́dọ̀ yín bóò ló ti jẹ́ a wọn ni khairuna wa binu khairina wa sayyiduna. wábínú sẹ yìí dìnnà à ọ̀ọ́mẹ́ni ọ̀dà kan ni ọ̀gá wa ni àwọn bàbá rẹ̀ tán bí gan ipò ọ̀gá náà wà sí wa wọ́n fẹ́ ìrùnà àpọ́tí wo ẹlọ́lá ní láàrin wọ́n lóore láàrin wọ́n ẹni rẹ̀ ni ó wábínú khairuna wábínú khairina kódà àwọn ẹni rẹ̀ làwọn tán bí anábì ni ok ìjẹ́ ń bá wá sọ fún yí pé Abdullahi bin Salam tẹ́ ń sọ yìí òun náà mọ̀ sí gba ìsìláàmù tá ń pè yí sí ó gba ìsìláàmù náà bá jáde pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wọ́n sì pàǹdà ẹni tá ni. sharruna wa binu sharrina táàlẹ̀ ń sọ ẹlẹ́rìí bú eléyìí àwọn bàbá rẹ̀ fẹ́ bí ẹlẹ́rìí bú náà gbogbo wọn. hakadha al-islam bí mujarrad kú gba ìsìláàmù ó dẹ̀ di stranger ó dàbí pé ròyìn tó yẹ kó ń gangan náà mọ̀ọ́mọ̀ wọ́n dẹ̀ kéńjì ẹ̀mọ́ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí mujarrad tila'ihim ala islam lẹ́nu gbọ́kàn ní gbogbo islam. hada tamhid ọ̀rọ̀ tá a ti síwájú yìí pẹ̀lú abdullahi bin salam níta fẹ́ kó júwe fún wa ni pé bí islam ṣe strange lásìkò yẹn nìyẹn islam jọ náà islam pé tọ́ ọ bá ti gbà á ọtí gba kásọ ló kọ tó yàtọ̀ tó kọ rẹ̀ ìsìláàmù jọ́nà tó bá ti gbà á o ti gba ká mọ ròyìn rẹ pẹ̀lú ròyìn tí ò kí ń ṣe tiẹ̀ ìsìláàmù jọ́nà tó bá ti embrace ẹ̀ o ti embrace gbogbo tí ń jábúrú ayé nù nǹkan tí mo fi ròyìn rẹ kódà ìsìláàmù jọ́nà bọ́ ọba ilé gbà á bí ìgbà téèyàn gbẹjọ́ kú ni ẹni bá ti gba ìsìláàmù jọ́nà bí gbogbo ọjọ́ kú ni torí pé ìyà jẹ àwọn sàhábà radiyallahu alayhi. àmọ́ lè níbi táwa fẹ́ kọ́kọ́ fẹ́ gbéyàwó ni pé káṣẹ̀ tó wá kọ́mẹ̀ntì nípa bí islam ṣe bẹ̀rẹ̀ ní tó strange lásìkò ànábì àti bí a tún ṣe strange nígbà tó bá yá kí làwọn àlùfáà sọ ń pa ẹ̀. mo fẹ́ sáré dá wa padà síbì kan náà. ni pé ṣẹ́rí gbólóhùn táà nábì sọ yìí tí a bá gbàgbé yìí rẹ̀ dáadáa ẹ lọ wò ó a rí gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ kò sẹ́ni tó rí bí mórí bọ́m̀bì gbogbo wọn náà níjọ́ tí ìsìláàmù ń dé ọ̀dọ̀ wọn tí wọ́n fẹ́ máa polówó rẹ̀ ń táwọn èèyàn fi kojú ànábì àtàwọn sàhábà òun náà fi kojú àwọn náà àwọn sàhábà wọ́n wọn. wọ́n dà wọn láàmú ẹni tí wọ́n pa wọ́n pa ẹni tí wọ́n wọ́n ẹni tán lé kúrò nínú ìlú wọ́n lé kúrò nínú ìlú anábùwà muhammad sallallahu alaihi wa sallam níbi tí a jẹ àwọn mọ̀lẹ́bí yásìrù dé yásìrù ó bí àmàrù ó sì fẹ́ sùmáyà àmàrù jẹ̀yà ní yàtàrà yásìrù jẹ̀yà ní yàtàrà sùmáyà jẹ̀yà ní yàtàrà. ìyá tá ń wí yìí orí rẹ̀ ní Ammar kú sí tó jẹ́ bàbá fún Yasir tó jẹ́ bàbá fún Ammar Sùmáyà tó jẹ́ ìyá rẹ̀ òun nìyá rẹ̀ orí ìyá yìí náà kúlé níjọ́ tí wọ́n ti ẹ̀ pa Sùmáyà ìpakúpa ni ó dàbí parọ́ra yẹ́yìn fún wa díẹ̀ kí wọ́n lọ mú ìdà kan náà sì ara irú ọ̀nà tó gbà kọjá sálìkì àmà rẹ̀ irú ọ̀nà báyìí ló gbà kọjá sálìkì àmà. anabiwa muhammad sallallahu alaihi wa sallam tá anabi bá kọjá níbi tí wọ́n ti ń fìyà jẹ wọ́n gbọ́dọ̀ tá anabi máa ń sọ ni pé sọ́bọ̀rọ̀ ní àlà yáásìr fa inna maw'idakumul janna. a ẹ̀yin fámìlì yáásìr ẹ ṣáà ṣe sùúrù yàyí aljanna làdéhùn yín aljanna làdéhùn tó lu wá sí fún yín lórí ẹ̀. a àmọ́rù ọ̀hún náà ìgbà tí wàhálà pọ̀ lórí tiẹ̀ ká máa fìyà jẹyàn ká sì máa kì í mọ́nú omi ká sì máa fà á yọ padà wá kì í bọ́ sàlẹ̀sàlẹ̀ omi lọ tí a parẹ́ mú mi wọ́n nígbà tó wá máa gbé jáde kò kéwà conscious mọ́ kò ní mọ tí ń ṣe mọ́ omi ti wọnú etí omi ti wọnú mú omi ti omi ti bà gbogbo ibi tí ò yẹ kó mi ó gbà wọnú ara ó ti gbà wọnú ara ó máa lọ dànù body system ẹ̀rú. ìyẹn ló fọ́n gbà tí wàhálà débì kan tó bá wọn kọ́ fẹ́ bọ́nú yà yìí tó bá lè bú Muhammad ọjọ́ ọ̀bọ̀ ń bẹ̀ ó sọ̀rọ̀ òdì sáà nàbí lóòótọ́ òun náà padà wá bá nàbí kíláà nàbí gbà yà pọ̀ wọ́n ní bú yín sáà àmọ́ mo bú yín o ànábì ni àwọ̀ kódà fa iná áádú tó bá jẹ́ pẹ́ tó padà déjọ́ nìké ìyàwó làwọn ọmọ bíi jẹ́ ọ̀pá ìwọ náà sọdún tán ní ọmọ sọ́hun ọkàn rẹ sáà ní ọmọ jẹ́ kí iná ní okùn mẹ́. هكذا بدأ الإسلام bada al-islamu ghariban so islam ò bẹ̀rẹ̀ pẹ̀lú rọrùn ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé kété tó ti ń dé náà ló ti rí àtakò bó ṣe dé náà làtakò ti bẹ̀rẹ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam ìyàwó bá wá jà nábì fúnra a máa ń torí ipò ànábì àti ipò ẹbí tó ti jáde wọ́n ń fọ̀wọ́ ẹbí rẹ̀ wọ́ amádùn ti bẹ́ẹ̀ ọ̀wọ́ ẹbí tán fi ń wọ́ ni pé wọ́n kàn lè dédé pé láwọn fẹ́ gbé nǹkan kọjá ànábì Muhammad sallallahu alaihi ti wá rí káwọn ẹbí ànábì náà rà gàbó wọ́n wá pé ẹbí rẹ̀ yìí náà yẹ káwọn náà jẹ́ ìdúró àbú tọ́lìbì ó fa káwọn kùrẹ́ṣí ó padà dí àjẹ́ àti gbogbo àwọn ẹbí wọn torí wọ́n ẹ̀sìpẹ́ẹ̀tì pé rìlíìsì ọmọ yìí fún wa káfíà jẹ́ ṣé bára wa nìwọ́ ẹ̀yìn ti wá rìlíìsì ẹ̀ fún yín lóòótọ́ ẹ̀sìn rẹ̀ tó mú wá ìbá ṣe àmọ́ ìrìn ṣe tiẹ̀ ní ẹjá wo máa polówó tiwa kóun náà máa polówó tiẹ̀ tọba lọ́ọ̀ ní rìlíìsì ẹ̀ wàhálà ni ó di à ah, kò yẹ kó di wàhálà lẹ́ẹ̀kan náà wọ́n dẹ̀ ké wọ́n dẹ̀ gbé ìkédede pẹ̀tọ̀ gbogbo ìwọ́n tó bá ń jẹ́ ọmọ ọkọ nílẹ̀ lárúbáwá yìí gbogbo yẹn bọ ikọ́ ìtìyẹn tó bá ti ń pè ní àbútọ́ lónìí àti gbogbo mọ̀lẹ́bí wọn. wọ́n bọ ikọ́ tí wọ́n dé lẹ́bù pé wọ́n á lè wá tọrọ ìyàwó lọ́dọ̀ ẹnì ẹ má rajà lọ́wọ́ wọn ẹ̀ sì gbọ́dọ̀ tajà fún wọn. ìgbà tí wọ́n jẹ oúnjẹ tí wọ́n nílé tàbí tí náà bẹ̀rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ wọ́n jẹ oúnjẹ nìkan wàhálà dé. ebi gidi ni àbútọ́ líbi padà fi lólé ayé nítorí ta ni jọmọ́ nítorí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. ìyẹn lẹ́yìn àti túrí pé níbi tí Islam strange dénjọ́ náà fáyidà tàbí sáré mú jáde mu ó ní pé àwọn kẹ́sì rí ń wí yìí àwọn kùrẹ́ṣì yìí alàmùsàlà ẹ máa wúlò yàrá àwọn kèfèrí tá à ń wí yìí kò rí bákan lójú wọn kán fìyà jẹ ara wọn kán fìyà jẹ ni tó jẹ kèfèrí ẹgbẹ́ wọn lórúkọ pé ní bada al bada máa bá ń àwọn kìíní ẹ wo ibi tí wọ́n bá dé wọ́n gbé ìyá jẹ àìmọye àìmọye náà sọ̀hábà ọkùnrin wọn ìyá jẹ wọn obìnrin wọn ìyá jẹ wọn ọmọdé wọn ìyá jẹ wọn gbogbo àwọn sọ̀hábà ẹ̀lẹ́gbọ̀n wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti wá extend yàrá dọ́dọ̀ Abu Talib tán mọ̀ pé ara àwọn ni àwọn jọ ń bọ̀ rìsà ni àwọn sì jọ kórìíra tí ànábì gbé wá ni àwọn náà torí pé ó wá ń fún ní just support support yẹn lásán wọ́n sì ń torí ẹ̀ gbógun tó náà ó fi ń di kí gbogbo òlú ọmọ boycott yẹ ẹjọ kí ló fa gbogbo ẹ islam tá a lọ́bi mú wa. àwọn yìí wò gba islam yẹn o àmọ́ ọ̀ràn tábùtọ́ líbi dá lọ́dọ̀ àwọn kùrẹ́sì tó kù ni pé ó mọ̀ kánà ànábì láti spread islam yà ó ń gbá láyè kó mọ spread islam jẹ́rí gbogbo àwọn tó bá ti wá fẹ́ mọ gbógun ti òdodo islam láyé wọ́n mọ̀ gbógun tì í tọ́ba tún wá di para àwọn nǹkan náà ń bẹ kò yẹ jẹ́ pé náà ti gba kinní ọ̀hún àmọ́ tó ń sọ̀pọ́ọ̀tì rẹ̀ wọ́n sì mọ̀ gbógun tó náà ara wọn ti ní o àmọ́ wọ́n sì mọ̀ gbógun tì í ẹ máa kíyè sáwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn tá à ń padà bọ̀ mọ́ alíǹkẹ́ insha Allah ta'ala àmọ́ kí la fẹ́ mú ni pé sẹ́rí gbogbo bí Islam ti bẹ̀rẹ̀ yìí gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ ojú wọn náà rí wọlé yìí ojú wọn oṣù tí la pè jẹ́ wọn òrìrù ẹ̀ ẹ jẹ́ nǹkan mọ́ fún wa ní àwọn àpèjúwe àpèjúwe kò sì ní pọ̀ ẹ jẹ́ nkọ́kọ́ mú ànábì wa Nuh alayhi salatu wa salam ànábì Nuhu jama ó là kọ́kọ́ òjíṣẹ́ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó kọ̀kọ́ náà wa ìjọ ọlọ́run wa rán ànábì Nuhu wa alayhi salatu tí àwọn èèyàn rẹ̀ rí pé ọlọ́run ti gbé dìde kí sì ni tá a fi gbé dìde ọlọ́run allah subhanahu wa ta'ala ló wà ní inna arsalna nuhan ila qawmihi an anzir qawmaka min qabli ay ya'tiyahum adhabun alim ọlọ́run yóò ànábì ọlọ́run sọ fún ànábì pé wo àárán nú òsáwọn èèyàn rẹ̀ àwa sọ fún pé kìlọ̀ fún wọn o. pé kán gbà kán jáwọ́ fóun bí àwọn tó ń bọ̀ yìí wádùn yagus nasiru tó ń bọ̀ yìí kán jáwọ́ mẹ́ iṣẹ́ tààrà ń hù jùmọ̀ lọ. ìgbó náà sì ṣe bẹ́ẹ̀ ya qawmi inni lakum nadhirun mi ẹgbọ́ olùkìlọ̀ mo jẹ́ o ìjámọ̀ kankan o ìkìlọ̀ tí mo sì fẹ́ ṣe tí mo sì fẹ́ pè yín sí ni pé a wa an i'budu Allah wattaqu wa ati'un ó ní tí mo sì wá mẹ́sẹ̀jì mi fún yín ni pé an i'budu Allah ẹ máa jọ́sìn fún Allah wattaqu ẹ bẹ̀rù ẹ̀ wa ati'un ẹ sì máa tẹ̀lé mi núhù èmi náà sí èmi lòdìṣẹ́ yín anabi nuhu alayhi salatu wa salam iṣẹ́ tó jẹ́ fún òjò báyìí lọ ìgbà ó bẹ̀rẹ̀ sí ní sọ kìíní yìí ó takú tí wọn. ìfà Nuhu tún bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn àdéhùn àlìján náà dáadáa tí wọ́n rí tí wọ́n gbà tí wọ́n bá tẹ̀lé. àmọ́jọ̀mọ́ bí Nuhu ti sọ gbogbo ẹ̀ tó wọ́n gbà. wọ́n gbà débi pé anábì Nuhu alayhi salatu wa salam ó padà ń sọ fọlọ́n pé qala rabbi inni da'awtu qawmi laylan wa nahara falam yaziduhum du'ai illa firara ilé ọlọ́run bí kí n pè wọ́n tó àti bí kí n mọ́ pè wọ́n ní o torí bí mo ṣe ń pè wọ́n tó náà lọ́ọ́ ìgbà tí èèyàn bá lo ìṣẹ̀mí fún odidi nine hundred and fifty years lórí ilẹ̀ tàwa sọ fún pé máa lọ rèé tí àwọn èèyàn káwa máa ka ádàdù àwọn tó ń pè ìgbà àwọn àfọwọ́ máa sọ àwọn mí ni tó da lóhùn ju sàbẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ jùlọ ni. wọn ju yẹn lọ àwọn míì náà afọ àfáà ní gbogbo ẹ tó dá lóhùn wọn yẹn lọ àwọn míì ní ọdụ ju lọ àti seventy àti ninety àti hundred èwo ní sẹ́ńbẹ́ èwo là pè lérò ó dẹ̀ jẹ́ fún years olótú sọ pé falamiya bírọ̀ wọ́n tún wá ń ó fi ń délé fún ìpé irú kí lọ gbé wá ìfẹ́ aláàní ìgbàanì àwọn náà padà wá ń kóra wọn jọ pé wá ẹmọ́dà lóhun àwọn náà wá bẹ̀rẹ̀ bí àyà ولا تذرن آلهتكم ولا تذرن ودع ولا سواع ولا يغوث ويعوق ونصرا ẹ má dá lóhùn ẹ̀yin náà ẹ má fi àwọn fi àwọn tẹ́ ولا تذرن آلهتكم ولا تذرن ودع ẹ má fi ولا سواعة كما في سواع له ولا يغوث كما في يغوث له ويعوق كما في يعوق له والنصر كما في نصر له هذه الأسماء أسماء عباد الله الصالحين wa anabi nuhu alayhi salatu wa salam ó ṣe pé wọ́n tó wọ́n gbọ́ nígbà tí wọ́n anabi àti fìtínà wọ́n kó fìtínà bá nàbí wa ní wọ́n alayhi salatu wa salam àmọ́ wa lillahi alhamd ó fi ń dé lẹ́bù wọn padà wá ń sọ ní oṣù lóko lórí kó pè wọ́n sí islam torí tó pè wọ́n sí ń jọ islam ni gbogbo àwọn ànábì ọlọ́run kò sí nǹkan tó mú wa kọjá islam àpèjúwe kan nìyẹn tàbí wa ní wọ́n alayhi salatu wa salam ànábì wa ní wọ́n alayhi salatu ká má o anabi ní òkú padà sọ kí nìkan o kó tó di kú lọ́rọ̀ rẹ̀ láàláà in tó padà ń sọ ni pé ó ní ọlọ́run gbà tí ó rojọ́ wọn fọlọ́run tí inú òkú náà fẹ́ jẹ́ kọ́lọ́run wọn bó ṣẹ́bi wọn ó ní wà mákàrú mákàrán kò bá a bí tí wọ́n ká mú nǹkan ni wà mákàrú mákàrán kò bá a ọlọ́run ó tún wá ní macron kìí ṣètè lásán kò bàrọ̀ nínú èdè lárúbáwá tẹríba ló bá ní macron kàbírọ́n ó ti sọ lárúbáwá o ètè ńlá náà nù o àmọ́ ìsọ pé macron ó túbọ̀ sí pé ètè ni wọ́n dá lórí kí ni lórí pé kí inú wù lórí pé kí inú wù mọ́ lórí pé ọmọ ta kí inú wù náà tó padà wá bínú pé. rọ́bì látàzára alàlàárìbì nínú kàfìrínà dàjàrọ̀ ọlọ́mọ sẹ́kẹ̀rẹ̀ kùmọ́ núùtú wá rẹ̀ tó bọ́nà pé náta yìí tàzára ohun yóò dínlú ìbá tó a bá fi wálẹ̀ wọ́n máa sọ àwọn èèyàn nínú wà láyé lìdú ilẹ̀ àfàjírá tí wọ́n bá sì máa bí máa gbápọ̀ ọmọ náà wọ́n máa bí ọlọ́dákùn pa wọ́rẹ́ ńgbà èmi núhù ló gbé mọ́ àbí ẹgbọ́n sí kò á ní 2 years 950 years kéèyàn máa ju ọgọ́rùn-ún mọ́tò ọgọ́rùn-ún kúrà báfà àkọ́bá ń bẹ ládùúgbò kan tó ṣe nǹkan kan tí ò sáré ọ̀rẹ́ yìí àwọn èèyàn kan máa ń fi wọ́n sí ẹ̀yẹ onáà lẹ́sẹ̀ lẹ̀ rérò ayé ẹ̀kọ́ ni òyìnbó àmẹ́kọ́ aṣọ náà rà títí yẹ àmọ́ ẹ bá nóòtù núù sọ pé wà mákàrú mákàrán tẹnu núhùnù àmọ́ wa kàlọ́ báyìí dábìlì wà nábùwà Muhammad sallallahu alaihi wa sallam ẹjẹ́ ń túmọ̀ ànábì ọlọ́run kan kejì ànábì wa Ṣuaib alayhi salatu wa salam ìjọ tó náà dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ọlọ́run bá sọ fún anu suratu Hud olúwa ni wa ila Madiyana akhahum Shu'aiba ọlọ́run ní àwọn ará Madiyana Shu'aibu lánàá sí wọn qala ya qawmi i'budullah ẹ̀rọ kan kíyèsí oní àlẹ́yìn èèyàn mi i'budullah ẹ̀ máa jọ́sìn fún Allah ma lakum min ilahin kò sẹ́lò ní ìtẹ́ gbọ́dọ̀ mọ́ jọ́sùn àbí tání àfọlẹ̀kan ṣẹ́rí ọmọdúnwà máa lákún mi ìláhìn gbẹ̀rù sọ́mùrì ẹ̀ onígbóló la ilaha illallah èyí tí nùrù náà sọ pé a ní àbúdúnwà wọ̀tàkú wàtíhù ìtumọ̀ ẹ̀rọ ni pé la eléyìí náà dé òun náà ní ẹ̀wọ̀n àbùdùnmọ́ ọlọ́nìkan ní mọ́tò fìfún máa lákún mi ní ìlàyé rọ̀yìnrò ó jẹ́ wàá rárá fi mí kún òṣùwọ̀n tẹ́ máa ń dínkù tẹ́ fi ń jàǹbá òun yẹn ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط bí Ṣuaibu ti sọ fún wọn tó àwọn náà yarí wọn lọ́wọ́ قالوا يا شعيب wánà Ṣuaibu wá ó wá dá wọn lóhùn ní jẹ́ dúró àsọ̀látúkà tà àmúrúkà yá a máa ń rí ọdọ́ ọmọ ń dìrùn yọ ṣé irun náà ló sọ fún ọ pé kọ́ fi táwọn bàbá ti wá mọ́ ń jọ́sìn fúnlẹ̀ ṣé ìrùjọ́ ń náà ló sọ bẹ́ẹ̀ ṣé náà ló ẹ̀ à ń jẹ́ dákù à ń dí kìíní kan sùn kí ló kọ́ pẹ̀lú yìí kí ni tiẹ̀ pẹ̀lú à ń jẹ́ dákù wà ní máa rántí ẹ̀ ni sọ irú tó ń kí máa kíjẹ kẹrùn ẹni wá ní kọmọ ní káà máa sin àwọn dáǹsì mọ́ irú rẹ ló ní ká mọ́ọ̀dì oṣù wẹ̀kù mọ́ kí ń jẹ́ pẹ̀lú yìí ẹ máa wòrán ọni àtúpọ̀ ti jẹ́ wáyé o innaka la antal halimu ar àwọn náà lọ́sọ̀ fún ara wọn innaka la antal halim ar-rashid ìgbẹ́ náà lùkùránì a mọ̀ pé èèyàn dáadáa ni wọ́n ní a sì mọ o a mọ̀ lé èèyàn dáadáa o a máa pé ẹ n'isuru sùúrù púpọ̀ wọn sì àwọn ti bọ́n láàka yìí òun náà bá tún bẹ̀rẹ̀ àlàyé àyè èèyàn mi àbòsí kọ̀ ní mo gbé wáyé òdodo mi mi mi ń lọ o lóòótọ́ wọn sọ fún èèyàn ẹ má torí pé ní tí mo gbé wáyé yàtọ̀ sí tẹ̀sí tí mo mú wáyé òdodo ọ̀rọ̀ ni ẹ ṣọ́ra o ó ní pé wáyà

ẹgbà mo mú o ó tún wá sọ pé wà sẹ́kùfì rúrọ́ kún fún màtúbù ọba yín láláforíjì ẹ túbá lọ́dọ̀ rẹ̀ inna rabbi ọba mi tí mo ní ẹ̀bẹ̀ yìí aláàánú ni wadud ìtura máa ń fẹ́ fìfẹ́ hàn àwọn ya Shu'aibu wọ́n ní Shu'aibu máa ní ń wí kò ọkọ̀ yé wa ná kò yé wa ná àmọ́ wà iná lánà rọ́ọ̀kà fi iná dọ̀rí ìfà jẹ́ ẹ̀ pé wa ọ̀ lágbára o ọ̀ lágbára o tó bá yẹ kẹ́wùn a lè rán ẹlẹ́wọ̀n tó yẹ fún ọ ọ̀lẹ́ ní ọ̀là àríwá ìwọ lọ́wọ́ ń tẹnu bẹ́lẹ̀ bẹ́lẹ̀ síwá pé káwọ́ mọ́ bọ̀ mọ́ ká mọ́ sọ́ra rẹ̀ jẹ̀mọ́ ìpadà ọ̀sàyà ya gọ̀rí ibọ́n kàmà ẹlọ kíyèsí gbogbo bí ti ń gbógun ti òdodo irú tí mo ṣẹlẹ̀ náà wọ́n máa náà dà yóò ti mọ̀ sọ̀rọ̀ nínú ẹ̀yin náà dà ẹ̀yin ọ̀hún dà bẹ́ẹ̀ bá sì wà òjò tó máa ń wà lóòótọ́ wọ́n ju ẹsẹ̀ yẹn lè ju ẹ̀wọ̀n lọ yọ náà kọ ìwọ́n ẹ má wọ́ọ̀kì ẹ̀wọ̀n gbére mú wọ́ọ̀kì ẹ̀fọ́ ẹ̀yin tẹ́ máa ń gbòrò dání ìyí kẹmọ ọ̀rọ̀ sí báwọn tọ́lẹ̀ mọ́ súnmú gìjà ẹ̀ níra so tí yóò ṣe jẹ́ inú tìrọ́bì yìí àwọn náà ni wọ́n mọ̀ọ́mọ̀ láàmọ́lẹ̀ fúnra ara wọn pé a wà iná ìlànà ọ̀rọ̀ kàfí iná bẹ̀ ìfà wà lọ́wọ́lá rọ́hà túkà jù lọ́nu wà lọ́wọ́lá rọ́hà túkà wo tí ẹ bá sọ láwọn mọ̀lẹ́bí rẹ̀ tá a mọ̀ ni lárọjà náà àbá sọ lókùpa ni tó tábà sọ lóko ká wà má à ń ta àléyìnà bí aziz kò sẹ́ni tó bí wa ọ nílì lọ́dọ̀ wa tó bá ń sọ wọn náà lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ à ń sọ lóko papọ̀ wá sí bá bá la bá bá ẹni tí yóò bí wa. taná wíwá ìlú náà mọ́ ànábi ọlọ́ṣọ́ àyè kí ló gbére ń jọ náà islam bada al-islamu so kìí ṣe orí islam orí ànábì ni wàhálà tí islam rí ò ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ bójú wọn ti kónù títa lákè báyìí ṣùáì a tún tẹ̀síwájú adábíwá Ibrahim ìbò náà dé tí ń sọ bá bàbá rẹ̀ pé máa rí ìtàmà sínú lẹ́tì àǹtùm láha àṣùgbò ewé ní gbogbo àwọn ìsàtẹ́jẹ́ kójọ tí ìtẹ́lẹ̀ ń bọ̀ yìí ìbọn náà kọjá sọ̀rọ̀ fún anusọ́lọ́tò àǹkàbùt tó báwọn ẹ̀jọ́ rọ̀ wí kan sinmi agbájá ọlọ́ni fàmọ́kánà jàwábà kọ́ùnìhì ìlà àǹkọ́ọ̀lù ọlọ́ni gbà táwọn èèyàn rẹ̀ ó mọ fèsì àwọn ọjọ́ Ibrahim wọ́n bá mú mọ̀ràn wá wọ́n ti wó gbogbo sáwà rẹ̀ wọ́lọ́wọ́ wọ́n bá mú mọ̀ràn wá ó kùtù ní ìmọ̀ràn kan nù. àó hàrìkú ìmọ̀ràn kejì ó kùtù ní àó hàrìkú kí tó fi ń di kùtù ní wù ẹ̀ pa áwòhárù nìkú bẹ́ẹ̀ bá sì nípa ẹjọ́ ná kí ló ọ̀nà tó dá ọ̀nà tó dá àlùkùránì wá ẹjọ́ nu Suratul Anbiya ó ní kí nígbà táwọn Ibrahim alayhi salatu wa salam nígbà tó mọ̀ mọ̀ ó mú àwọn gbogbo sàwọn bàbá rẹ̀ olùwà ní fàjà aláhùn jù fáfán fàjà aláhùn jù fáfán tí wọ́n kọ́ ti ń gbọ́ jù fáfán ọ̀rọ̀ kó bá ti wọ́n ọlọ́ni Ibrahim bá mú gbogbo àwọn òsà wọn okùn wọn wẹ́lẹ́wẹ́lẹ́ illa kabiran lahum ó wá máa máa fi yí tó dàgbà láàrin wọn lẹ̀ làálàhùn ilé yìí ẹ̀bá wọn náà bá ti ẹ̀dẹ́ kẹ́rì kan dé bá àwọn olùkọ̀tàn wọn ló wá mú àáké tó fi sáwọn ó tún wá fi kọ́ yìí tó dàgbà nì lọ́rùn kọlu wọn bá aláhàdà bí àlèhàtìná iná wúlá nínú bọ́ọ̀lì mi àtàǹṣerú eléyìí fáwọn òsàwà á ah, ẹni ó dọ́rù eléyìí wà alábòsí ni o ẹni ni ò ṣe dá o kọlu sẹ̀mí iná fàtàn yẹ̀dùkúrò òun yóò kọlu làwọn wọ́n la gbọ́mọ kékeré kan báyìí tí ń sọ̀rọ̀ àwọn òòsà yìí mo ṣe bó kọ ọmọ náà Ibrahim náà ní jẹ́ kọ́ọ̀lù fọ́tùbì ó yẹ lọ́rẹ̀ bọ́mọ nìwá ala ayúni náà ẹ ju ti gbangba wájú àwọn èèyàn là aláwọ̀ yẹn ṣe adú bóyá àwọn náà lè jẹ́ ìsọ̀rọ̀ mi. kọ́ọ̀lù àǹtà fàáltà hàdà bí alihatina yá dákun Ibrahim ṣé ìwọ lọ sílé ó ti wá jẹ́mi lẹ́ẹ̀mọ̀ wá bí ó ní jẹ́mi mọ̀ bí mi ṣe rí sọ̀rọ̀ yìí ni pé bálùbà aláwọ̀ kẹ̀dúró òun ààdá ṣẹ̀rí tó dàgbà yìí òun nínú burúkú bí ó bá wọn kéékèèké ní sọ̀rọ̀ wọn ẹ̀ wá wọn àmọ́ kó lè bá wá yé kó lè yìí náà ń sọ bá mọ̀ pé ẹ̀ parọ́ mọ́ ẹ̀yin náà owó a bá ti pàtàkì aláwọ̀ jù bá gá ó ti inú wọn ó wọ́n àwọn ìrúrú yìí náà ẹ̀yìn jẹ́jẹ́ ìbìnrin lọ́wọ́ pé kí lẹ́ ṣe fún àgbàlagbà yìí tó fi wá sáyé pa báyìí nkanu ẹjọ ẹ̀jọ́ òwò bóyá wọ́n lè sọ̀rọ̀ à tótó ọlọ́wọ́ wa o olùwà ẹ máa wo ọ̀la ẹ̀ alábòsí ẹ̀ alábòsí mọ̀ pé di abòsí ló wà wọ́n máa ń mọ̀ pé rọ́ làwọn gbé dání máa ń jẹ́ pé tí ó bá ti wá fẹ́ já agídí lókùn tọmọ ń kìbọ̀. anábà ibrahim alayhi salatu wa salam olùwà ń pìtàn rẹ̀ pé fàrọ́jà òun ìlà àǹfóṣe ọwọ́ láwọn náà wá dá làákàyà wọn padà fàkọ́ọ́lù innakum antumud A ẹbí ojú káwa náà sọ̀rọ̀ àwa gẹ́gẹ́ là ń ṣàbùsí ara wa ẹ̀yìn náà yìí ta gbé fún ara wa àwọn ilé ìtàn sọ̀rọ̀ yìí sí wọn wá lè sọ̀rọ̀ ni. olùwàjọ́ wa ní fún mọ̀ lẹ́yìn ìtàn lókì ṣúra àlá àwọn náà tó wá tó wá wò fáwọn sí làákà irun fáwọn wá gbàgbọ́ wọlé àwọn aṣọ yìí nìkan ah, ṣe orí náà fi wá pè náà làkọ́dé àlíńtà máa ha òlá ṣe ṣe ìwọ náà fáwọn eléyìí ò lè sọ̀rọ̀ tọ́lé àmọ́ bí wọ́n ṣe ọlọ́ọ̀mà pé kò sọ̀rọ̀ lẹ́nu wọn òfin làákàyè wọn ṣeré ń pe làákàyè wọn kán lè mọ̀ pé ó yá àlò làwọn wà ní ó ń pè látàyè wálé pé ẹwà ìlara ń tààsì máa ń lò nínú Islam nìyẹn a máa ń pè látàyè àwọn èèyàn gbà nípa ẹ̀yìn náà wo ẹjọ́ jẹ fún ara yín ó wá fẹ́ wá sọ fún ẹ pé tọ̀ bó bá wá rí bẹ́ẹ̀ tíwì afata abudu na mindo nilahi máa la yẹun fa okun ṣí à hàlà tí wọ́n yẹ kẹ́yìn náà wá máa jọ́sìn fún tó ṣe pé kò lè ṣàǹfààní kankan fún pẹ̀lú ayé bí ìrùkùn kódà kò lè káàbùrú kan báyìí ó fi lakùn sí ọ̀yí gan pàápàá wá ní máa ta àbùdú náà mi dùn sí ọgbogbo ọjọ́ ilé ìjọsìn fún gbogbo àwọn yìí ṣe lákà yìí àwọn náà wá ní eh, ó ti wá yé wa báyìí ah, ó ti wá wa ní ah, ni harriku sẹ́ẹ̀gbẹ́lẹ̀ ẹ̀kan ń ní ẹ̀pá harriku àìmọ̀ àwọn adé harriku ìmọ̀ràn tó padà ẹ kò tí wàhálà ẹlẹ́nu rẹ gbọ́rọ̀ àbí àwọn àjọ mọ̀ bàdà àlè ìsìláàmù gbogbo ìgbà ìsìláàmù ti ń ní gbogbo àlè wà gọ̀rẹ́ rẹ̀ àti gúrúbà rẹ̀ tó sì mọ́ ní gúrúbà tí ìsìláàmù fa káwọn èèyàn gbógun bọ́n ti ń gbógun ta ànábì ọlọ́run láàrin haribu eye mú ẹ dáná sùn àjọ ọ̀nà ni ẹnu awọ ìwà gbọ̀dọ̀ wọn fi o haribu oye dáná sùn wọn sùúrù alẹ́ hàtà ẹ bìjà àwọn ọlọ́run yìí ẹ̀yin ẹ̀ tún bìjà àwọn ọlọ́run ọlọ́run ò tó bí ara rẹ̀ gbé ẹ àwọn ọ̀rọ̀ tó ṣe pé kí common sense kó ti pè wọ́n pé ìwíkú yìí ọlọ́run wa ọlọ́run ní nígbà àwọn wá rò pé àwọn tètè ètè wọn nu wọ́n sì dáná òun lóòótọ́ wọ́n ṣe kí ni jọ̀wọ́n wọ́n dá iná wọ́n dáná débi pé àwọn nọ́ọ̀sì lè súnmọ́ náà mọ́ ẹ gbogbo tẹ́ǹtì dábàárà ìtẹ́ǹtì mẹ́ta kọ́ ló gbọ́n lọ yìí iná tí wọ́n dáńjọ́ náà ó kọjá gbogbo inú ibi tó gbó dára wà yìí kálukú sún ẹ̀yìn yányán wọ́n jìnà yányán wọ́n ṣẹ̀ wá ń fi ànábì Ibrahim alayhi salatu wa salam wọ́n wá ń fi lákàlàkà làkàlàkà wọ́n ju ọlú náà olùwà ní kúlínà yánà rùkú ní bardan wasalaman ala ìdìrọ̀ ọlọ́ni rẹ̀ náà ẹ̀rí pé ọlọ́run òpin náà ló pọ̀ mí láti mọ̀ pé iná náà ló sì wà but ìṣe náà ni pé náà máa ń jóyàn àti ibi ń jóyàn lára náà àṣàṣe ọlọ́run ni àti kèèṣe náà gangan torí pé ká ní náà gangan ni ó yẹ kí náà yẹn transform sí nǹkan míì ni ṣùgbọ́n àwọn ẹ̀ńtọ́ dáná bá ṣe ń wò báyìí iná náà náà sì rí iná sì gbóná lọ́dọ̀ ti wọn olùwà àmọ́ yóò máa gbóná ń ni kú ní bàrúdá máa tutù tí a sì mọ gbogbo ẹ̀dá ọlọ́run pátá lọ́nà bá ti ní kún ọ̀yọ̀gúnnù ni máa tutù tó lù wá iná o nígbà ní máa tutù òun kà máa o. ọlọ́tún wá fàjánu ẹ̀ padà pé nǹkan ni ọmọ tútù lọ́kọ́ di yìí o máa tútù àmọ́ wasalaman àlá tútù tí ó tún má láàfíà wá bà Nabi Ibrahim bada al-islamu àmọ́ ẹ máa kíyèsí kíní gan tá a máa yẹn látẹ̀kan gbogbo ètè tó padà ń dá lórí gbogbo bí Islam ti ń bẹ̀rẹ̀ bí ti ń bẹ̀rẹ̀ yìí ta ní padà ń borí àwọn ànábì ọlọ́run náà padà ń borí ànábì Ibrahim alayhi salatu wa salam kí ló padà ṣẹlẹ̀ sí ó borí wọn ànábì olamuwaye ànábì Ibrahim alayhi salatu wa salam ànábì Musa náà kojú tiẹ̀ tiẹ̀ tiẹ̀ lágbára àtúntò ọlọ́run ọba o fìràwọ́ náà gbọ́ pé ọmọ kan ní ó gbọ́ ọlọ́run ó sì torí ẹ̀ pàṣẹ pé gbogbo ọmọkùnrin tán bá ti ń bí gbogbo wọn pátá ẹ̀ mọ̀ pa wọn. Ah, gbogbo wọn pátá ẹnu dúró nítorí kí wa ọlọ́ni ẹ̀ẹ́n ṣé wọ́n fi ọ̀rọ̀ dáhùndáhùn kan bẹ dáhùn Yorùbá máa ń sọ nígbà tó ń gbá kíra ara yóò lè yí nípa kádàrá padà wọ́n lè fọwọ́ aago ara yóò lè pa kádàrá dà tẹ́tọ́ ní sáànù lọ ìbìnkan ò ní ní pé ìjọ tára yín bá wá fẹ́ fọwọ́ aago sẹ́yìn ọlọ́run ní ẹ̀yìn gan ní wàá lò tọwọ́ aago fi débi tí ó dé ẹ lọ wò tán Yusuf náà kí làwọn ọmọ ìyá rẹ bẹ́ẹ̀ sí abẹ́ fọwọ́ aago sẹ́yìn ọlọ́lẹ́yìn náà làwọn lò ẹ lọ rẹ́jú sí kànga táwọn tí ó ti digbé digbé táwọn tí ó ta fi tí ó fi dé ilé ọba ìyàwó ọba ìwọ náà hàn lè mọ̀ kó lè bẹ́ wọn àtẹ̀wọn la fẹ́ kó gbàdé ibi tí ń lọ. tẹ̀gbọ́n pa àwọn bẹ́ẹ̀ sàbò Yusuf àwọn ẹgbẹ́ olùrànlọ́wọ́ rẹ̀ tó fi débi tí ń lọ. táwọn ọmọ ìyá rẹ̀ bá ṣàbòsí ní fún àwọn tí ó mú òní gbé nínú kànga wọn níta sí tí àwọn ọba náà bá kò ní dẹ́wọ̀n àbí bẹ́ẹ̀ kọ́ ni jẹ̀mọ́ nígbà yìí kọ́ pé yóò dọ̀ba ibi tá a fẹ́ kọ́ gbà níbẹ̀ nu wájú òní débẹ̀ lò ní musa dáyé ìwọ náà làwọn àlòwọ́ lọ́ba wa tọ́ ìwọ lọ́ọ́ jẹ́ kí ni ìwọ lọ́ọ́ tọ́ oúnjẹ omi rẹ ní ilé rẹ ní kódà inú tí mo tún wá dé fi dá fi àkànjọ ọ tún wá rẹ la ilaha tó ah, tún ọlọ́wọ́ wá o wo ẹni tí o bá dọ́lọ̀ mọ̀ lọ́jọ́ kó jẹ́ tí o bá ti lọ́nà máa fọkàn balẹ̀ pé mo ní ọlọ́run tẹ̀ wọ́n fi ti kún rẹ̀ sí ẹ mọ iye ọmọ tí o ti pa nítorí kan kan èèyàn mi wá dé ọ̀fẹ́ kó ọ̀sìn ìfìdáwọ́ náà ọ̀sìn ìyá hmm. ọlọ́ọ̀ni olúwa àbáyọ̀mọ́jà àtúntò púpọ̀ ẹ wo bó ti gbógun ti Musa tó ta ló padà borí àmọ́bí wọn Musa alẹ́ sọ̀rọ̀ àti wọ́n sọ̀rọ̀ àmójú rẹ̀ náà rí fìdáwọ́ náà dètè ètè ni kó mọ̀ wálé ayé ó padà wálé ayé ètè ni kó mọ̀ dàgbà ó padà dàgbà ètè ni kò ní ríṣẹ́gẹ́ ó padà ríṣẹ́gẹ́. tí fìdáwó náà fi ń pa tí Musa fi padà ń kò nílùú ẹwù nǹkan. walhamdulillahi rabbil alamin anabi Musa nù torí akwụkwọ ọdún sáré kó mbẹ nígbà bá wọnú nìkan òdìdí wà síbi lọ́tọ̀ anabi wa Isa sára yín pè ní Jésù ìjọ àti bí òun náà ní Jésù ti bẹ̀rẹ̀ wàhálà náà ti ń ọ̀nà tó kọ́kọ́ gbà fi délé ayé kọ́kọ́ pa káwọn èèyàn kọ́kọ́ takò náà ó lájú sọ̀rọ̀ kan láìpẹ́ ìgbé ìgbésí ayé Jésù láti ìbẹ̀rẹ̀ tó pèrè ìbìtì náà àwọn èèyàn kò sì sórí nílẹ̀ àwọn èèyàn kò sì sórí rẹ̀ níjọ́ tí wọ́n ti ń lóyún Jésù làwọn èèyàn kan ti ń sórí lára ẹ̀ àwọn èèyàn kan ti ń ti àgbákò ìsẹ̀mí rẹ̀ bó ti rí nu ọ̀rọ̀ kú yóò kú ó padà kó padà yìí náà báwọn èèyàn kò sì sórí ibú ọmọ ìyá mi ìwọ máa sí lára wọn o wọ́n sí lára wọn. àbí nígbà ìyá gan fúnra rẹ̀ ya jésù ọ̀rọ̀ jésù gan kọ́ dàrú náà lọ́wọ́ mẹ́rẹ̀ torí nígbà tí màláìka ìlú dé tó yọ sí pé olúwa ní sọ fún ọ pé ọ bímọ kí ni wí ó ní bó wòlámù wàlámù ni mo rọ̀ máa ti ẹ̀dá bá mi sùn rí ebi òsì ìṣesì náà rí èyí gbogbo ó ní ìwọ ni wọ́n sọ tiẹ̀ àmọ́ kọ́lá kàdálíkì kọ́lá rọ̀bùkì hùwà aláyà hayè olúwa ní sọ fún ọpọ́rùn ibi ó tiẹ̀ ti ń sọ pé ẹ olúwa ló lọ́rùn ẹ mọ́tẹ̀ wulẹ̀ rẹ ọ̀rọ̀ wulẹ̀ ń fà parí ti dára oyún dára mi ti dé mẹ́nu jìbìrìlù jẹ́ ìbẹ̀rù ọjọ́ òun mi kò nídìí ẹjọ́ ni wo ìyí tẹ́mi jẹ́ ìjẹ́ fún ọ létí olúwa ló fi dára rẹ̀. ó parí àwọn tó sori ibú bẹ̀ sórí ibú tiwọn. oyún oyún ẹyin sá àwọn kan ń rò ya rẹ̀ lẹ́jọ́ mo ló ti rọ́ náà níjẹ́ náà wá bí wọ́n tún dé ọmọ ọlọ́mọ padà bí ìyẹn ní bí ìyẹn ni ah, wọ́n ti ṣàkíyèsí àlùkálí mọ̀nkánà fìlímáàdì sọ̀bí yá wọ́n ti mọ̀ ní قال اني ehun الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا إجنا نفوه amọ́ngbà tí Musa dé sẹ́yìnsá dé àwọn Yahudi wọ́n bẹ̀rẹ̀ ìpè a ó dàbí pé olóde yà máa nígbà olóde yà máa ní ṣe kíni a nígbà wọ́n bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú alẹ́bùwà Ìsá sáráyé ń pè ní Jésù wàhálà òun ló dé ìjọ tí wọ́n wá fẹ́ pa á wọn àtàwọn àwárí yìí wọ́n ti ń bẹ́ ní yàrá tán wà pláàni wọn ń jọ náà sì ni pé àwọn ò pa báwọn bá sì pa tán àwọn ò tún wá kàn mọ́ àgbélébùú àwọn fẹ́ kí gbogbo ayé orí pé tó aṣèkínní àpá wọ́n sì rí èèyàn pa àmọ́ wọn pa ìsá wọ́n rí èèyàn pa àmọ́ wọn ṣe kí ni ọlá pé wọ́n rí èèyàn pa òun òun ló fa gbólóhùn tọ́nà ń padà wá ń fún wọn léṣe ṣúrọ́tù nìta pé wà kọ́ọ̀lì yìí olùwànìfẹ́ rọ̀rọ̀ kọ̀rọ̀ tó ń wí kíkà wọn pa jésù pé iná kọ̀tàlínà mọ̀síhá èyí sàbìnà mariam rasulullah ike àpá awalapa mọ̀síhì èyí sáwọn ọmọ mariam tó pé ẹ̀rọ ti ṣe awalapa olùwànìyàn mọ́ dáwọn a àti kán má gbélébù àmọ́ ń táwa náà kàn sí ni pé wà láti ṣùgbọ́n adarú wọn lójú ni àwa la dàrú bó ọlọ́run dàrú ni pé sábàwò ìṣá ó gbé sáré lòmíì ẹlòmíì náà ni wọ́n pa tí ìṣá ti ṣàdéhùn pé wọ́n wà nìjẹ́ ọ lára nígbà àwọn rí wọ́n rí pé ìṣá làwọn rí jọ wọ́n mu náà fi pa náà má gbélébù àmọ́ ń gbà wọ́n wọn náà wọ́n wá ẹni ṣẹ́ẹ̀sì ṣúọ̀ pé ìsáré àwọn kan náà ní nínú ti ń wo náà ẹ má padà ẹ̀yìn òun lápá ìrò pọ́ùn ni ọba ló ń kọ́ ya òun wá ṣé ilé rẹ̀ ẹkùnlé rẹ̀ ló wà ó ń dà. tọ́wọ́ ọba yìí padà ń sọ pé wà ní nàìjíríà ní ìtàlàfù fi lọ́sì ṣẹ́kínmìn ọlọ́dẹ̀ ráwọn ẹgbẹ́ ya pa lórí ọ̀rọ̀ ìta ni àwọn náà yè méjì lórí ọ̀rọ̀ wọn. máa náà wù mí yìí mẹ́nà kò sí mọ̀ fún wọn yàbá náà kan tẹ̀lé wọ́n máa kan tẹ̀lé ìhun yẹ kí iná olúwa ni wọ́n pa isa ti ní ẹjọ́ apá balùwọ̀ fa àhùnláhù ọlọ́run ni mo gbé isa lọ sọ́dọ̀ láàyè kìí ṣe lókun a gbé isa lọ sọ́dọ̀ ní kí ni jẹ́mọ́ láàyè فكان الله عزيزا حكيم ألا لا وتواري تنسى قينا وإن من آل الكتاب وإن من آل الكتاب إلا ليؤمنن به قبل موته ọlọ́run láwọn eléyìí náà ó sì padà wá gbà náà kó tó di pé ìṣe ó padà kú ló túmọ̀ sí pé yóò padà wá nígbẹ̀yìn ìgbà jama sí la fẹ́ mú láàrin yìí ni pé anabi isa alayhi salatu salam kò sí tóun náà gbé wá ọjà pé la ilaha illallah òun náà làwọn afa àti wa mọ̀ pé asira bayna al-haqqi wal-batil sira'un صراع أبدي صراع دائم إلى قيام الساعة ogun tí ó máa lọ láàrin òdodo àti irọ́ sirọ́ọ̀n abadi ogun láíláí ni sirọ́ọ̀n sarmadi ogun tí ó máa kọ̀ sínú ni sirọ́ọ̀n dáìm láyé ń kọ̀tẹ̀ irọ́ àti òótọ́ wọn máa bára wọn jà lọ láíláí ni. sẹ́wárí gbogbo fìtínà tí ń bọ̀ yìí òun náà ló padà wá kàn lẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam ayakumọ̀lá àlàmù sáà ìgbà àtànàbì náà wá dé ní àwọn olùwà padà wá sọ̀rọ̀ nípa jẹ náà suratul anfal ìyẹn láàfin mọ gúrúbà islam lèmi àti iná ti gbọdọ̀ mọ retí pé níjọ́ tí islam bá padà tí wọ́n ní gúrúbà padà á mọ̀ rírun kan yìí inú suratul anfal àyà ọgbọ̀n olùwà ni wà ìzíyà mùkúrò bí kàlẹ́dínà káfàrú lè yú fíbì túkà one àwọn yẹkùtù lùkà two. àó yukuri júùkà ó mẹ́ta ọlọ́run anyị wá pé wàyámkùrú náà wàyámkùrú wọ́n Allahu khairul makiri ọlọ́run kiri kọ́ ilá ilá ilá ilá gbédè ìsìláàmù tó nọgbede gbédè yẹ ọlọ́run wàhálà ní òde àmọ́ mo rí wọn fàíríyàm kúrò bí kalẹ̀ rí nà káfà nígbà àwọn mi gbé Muhammad àwọn fúnra wọn

torí báwọn yìí mú wá oníkíní lòun náà mú wá àwọn onísálàfẹ́ ọjọ́ ẹgbẹ́ pa ànábì náà sálàfí aláhùn sáà ẹgbẹ́ àwọn tí ń bẹ́ẹ̀ tàbí ẹgbẹ́ ìrìnlẹ̀ pa ànábì di sálàfí ẹgbẹ́ dẹjọ́ lẹ́nu o wọ́n sọ àtúnyẹ àbá lórí gbèsè àbá lọ́wọ́ fún nǹkan tẹ̀ lórí gbèsè àgbákò ìṣẹ̀lẹ̀ mẹ́ta ọlọ́mọdé àtàánú wa àmọ́tẹ́rẹ́ kojú lọ́rùn ibi ojú náà gbọ́dọ̀ mọ́ lọ bó ti gbọ́dọ̀ mọ́ lọ́nu tọ́lọ́n bá la débẹ̀ ala kulli anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú tó yìí pé padà rí kan sí olùwà náà lè yé di rí lọ ni. tẹ́kùtù lùúkà àbí káwọn pa ọ́ sọ́rí yìí náà ṣe wọ́n àrí ṣe kí ní ṣẹlẹ̀ ń lọ ọtún ni àwọ́ yóò kúrì jùúkà àbí kan lé ọ jáde wọ́n lé ànábì jáde àbọ̀ lé jáde wọ́n lé ànábì ànábì sì fìlú bàbá rẹ̀ lẹ̀ àti ìyá rẹ̀ wọ́n wá gba Màdínà lọ àmọ́ ká ànábì tó lọ àwọn sọ̀hábà ń lọ hábàṣà lẹ́ẹ̀kínní wọ́n lọ gbọ́rọ́ information wọ́n padà wálé wọ́n tún padà sọ́hùn wọ́n tún lọ hábàṣà ní ẹ̀ẹ̀kejì káṣẹ tó wá wá pé kálukú mọ lọ sí Madina anabi ló wá lọgbẹ. lílo anabi náà irú tó ṣe fún Isa alayhi Jésù sára ti dáná ṣe fún un wọn mọ wọn níbi kan wọn àtàwọn hawari yìí kọlọ tó gbé lọ sọmọ láti inú àjà ó gbé lọ ó gun yìí náà lọ. irú níjọ ànábì náà bẹ́ẹ̀ ṣe ìjọba wá ṣe wíwẹ̀ fún náà sọlá àlùfọlá wọ́n ti kó gbogbo nulẹ̀ náà ti sọ̀rọ̀ àná àlí ló sórí ibùsùn ànábì radiyallahu ta'ala an wa an sahaba na ẹ̀. àmọ́ ni ìrẹ́ntì ẹ̀ gbé wọ lọ sánmọ̀ ẹ̀ gbé wọ lọ sánmọ̀. àtọ́wọ̀ àbá mú kan jáde pé gbé lọ náà akànwó pa tó fẹ́ kó lè dìbẹ̀yìn bàbá ìka tó wá sọ kalẹ̀ ayíṣẹ́ kó máa jẹ́ àmì ni tó bá ti bẹ̀rẹ̀ ìgbésí ayé ìṣá lolúwa sọ pé ayatan linna àmì lábẹ́ mọ̀ fi ìṣá ti pé àníkẹ́ dé ní ọlọ́run bá mọ̀ látara ìṣá àwọn nǹkan tẹ́ mọ̀ gbọ́ tí ó mọ̀ fa etí ya ara ìṣá mọ̀ jùlọ mọ̀ gbọ́ wọ́n lóyún èèyàn ó fetí ya àbí ò fetí ya láì ní bàbá ẹ̀yà làákà ìwò ló gbà tí làákà ìyẹn kan gbàrú ẹ̀ scientifically ìṣó ìmáànì kó lúwa ló wí èmi ò sì ní dáùtù ọkàn tèmi ò ẹ̀yìn kọ́lá ẹni ò ní dáùtù ó pé ìsá ò ní bàbá kúrú bí ìsá ti dáyé nu àmì láfi ìsá ṣe ó níwòye àwọn àbá àfàmọ́ra ọlẹ́nu pé oṣù mélòó lólò àwọn kan lóṣù mẹ́sàn-án ní ẹmẹ́rìí wá kò lẹ́rì àwọn kan lóṣù mẹ́sàn-án ẹmẹ́rìí wá kò lẹ́rì àbá àti láìpẹ́ àbá sígbà tí ó mọ̀ tu ó dàbí pé gbogbo lóyún wọn bí wọ́n lóyún rẹ̀ wọ́n bí kò fẹ́ ìjọjọ́ kan lọ ọjọ́ kan lọ́nú ọjọ́ kan náà lóyún bá gbà ọjọ́ kan náà náà bí náà ká ní ìhùn ló padà lálàáfíà ní ọ̀rọ̀ èèmọ̀ ni àdé mọ̀ kọ́ wọ́n tún wá bí ìyàn tán níjọ́ tí ń dún bẹ ní òpó lò lórí ìtẹ́ wọ́n bí gangan lórí ìtẹ́ ní ti sọ pé ní àtàní al-kitaba waja'alani nabiyya waja'alani mubarakan aynama wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا ó dàgbà ohun tó tún bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀mọ jí òkú dìde <laughs> máa láti ẹni tó bí lábìdí máa wo alẹ́ adẹ́tẹ̀ máa wò sàn máa lajú abọ́jú ẹ máa fi máa fi amọ̀ máa fi mọ ẹyẹ fàyẹ̀kúnù tó níbi ibi ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò pé eh, ìsáòtù wá fẹ́ ní tí a mọ̀ lára yóò sì máa fò bí ẹyẹ òríjìnà kò sẹ́yẹ fẹ́kì o àwọn yóò ìsì ìfò a mọ̀ ọlọ́ni mo ilé ṣe ìsá nìyẹn ọ̀rọ̀ wá dọ̀rọ̀ Jésù padà bọ̀ ìwọ wá ń jẹ́ kí ìwọ̀n takò láká ìjẹ́ ọwọ́ ń béèrè foolish question lọ́wọ́ wa kí ní bọ̀ wá ṣe ìwọ náà wá hàn lè mọ̀ <laughs> ayé ìwà àwọn ìbéèrè tí ni bí náà lórí

jàmọ́ ò gbọ́ ní kó lẹ́kọ̀ọ́ rárẹ̀ ló pé ìyá aláìmọ̀ kalẹ̀ wọn ni ẹ sọ yíyá ìmọ̀ pẹ̀lẹ́ lẹ́lẹ́dẹ̀ ó wàá pa àlọ́ àìmọ̀ rẹ ní ti ọ́ rẹ ń ẹmọ béèrè àwọn béèrè àìnímọ̀ àìkátírà àyè bẹ common sense náà máa ń sọ fún yẹn ní iṣẹ́ ìmọ̀ kankan yóò mọ̀ já gbélé mi ọ̀rọ̀ tó yóò wá yóò ju àwọn ìgbàgbé pé ìwà pé èyí tó wá ṣe àìsàmọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu ni yóò kàn pàṣẹ ni ọ̀yá ìwé mùsùlùmí àgbélébùdé bá ti rí ọ̀yá ẹ̀mọ̀ kan ó parí náà nù àjẹ́gùn náà nù gbogbo mi dábàá ti rí àmọ̀ kan tẹ́lẹ̀ kan gbogbo ọ̀rọ̀ pé sá ń sọ bẹ́ẹ̀ yóò jẹ gàba lórí gbogbo ayé ni yóò jẹ gàba ayé so yóò máa pàṣẹ àti ìwà ní múlẹ̀ wọ́n ní wọ́n ti lọ pẹ́lẹ́dẹ̀ wọ́n ní ni kò ní kọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ bọ̀dá kan bí wọ́n ti wá lẹ́yìn náà wọ́n sọ orí eléyìí aláṣẹ ẹ̀gbọ́ tó lódò tí òkè ń bá ń wí sẹ́wọ̀n pé kò ní gbìyàn á ní ẹfilẹ̀ nígbà tí nígbà tí òkè ń. àwọn náà sọ̀tẹ̀ wá ìwọ́ tó ọ̀tún ká tó jí àbí ó kó lé nǹkan àbẹ́yàn tó wá ka sánàbí ọkà dárí ọkà ọgbẹ̀ náà tó ti bẹ́ẹ̀ kò wá yéèyàn ẹ̀rọ ọlọ́wọ́ sànú ilẹ̀ ìwá o ọlọ́wọ́ sànú yóò yóò sànú wa ni lọ́wọ́ ìwá good news kan wọ́n nílé haúsá níbi ìjẹ lò ọlọ́kùnrin kan tó náà sọ wọn rán pa Bukhari àti àbúrò rẹ lọ́wọ́ kan náà náà gbé wọ́n ti skul rẹ̀ pa wọ́n ti mọ́sálásí ti ń kí jímọ̀ wọ́n ti gbogbo ẹ̀ ọ̀rọ̀ ọjọ́ ìta mọ́jọ́ júmọ̀ yìí jẹ́ kàdúrà àbí kánò kánò lẹ́ni ó pè mí o táìlò lẹ́ni ó pè mí sọ fún mi lórí kó sọ̀rọ̀ bùkọ́ yí àdàbù rẹ̀ tẹ́bó náà sọ ọ́dọ̀ yorùbá ilẹ̀ rí kankan ṣe ẹ wá ní kẹ́kọ̀ọ́ èmi ò ń lọlẹ̀ haúsá ń ṣàǹlà ẹ wọ́n tẹ̀lé mi ẹ̀yẹ ẹjọ́ ọmọ ẹran kan yín ọlọ́mọdé àfún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ alákùlẹ̀ hàl kó là ń lọ ni pé ọ̀rọ̀ ìsá ìmọ̀ ní gbogbo ẹ̀ sùkámọ́jọ́ yà wá lẹ́nu bó ti wálé ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gan emọ̀ ọwá ń kan ní tí wọ́n ń bọ̀ jẹ́ kí ìmọ̀ yọ̀ lẹ́nu èyàn sọ̀rọ̀ tó wọ́n bí èèyàn lajú abọ́dún dìde sọ ń sọ ń fò yẹ kò sí mọ́ bọ́lá rẹ yẹ ìwọ́n wá ní ó lọ sọ́mọ̀ yóò mọ̀ wá ní wá ṣe kí ni wọ́n ṣe tẹ́gbẹ́ ìgbà tí wọ́n wà lẹ́yìn tí wọ́n feel important ó ṣe àwa ti di dákùn bá ti dòkó yìí kí dákùn ọ̀rọ̀ débì torí kókò ọ̀rọ̀ yọ sí wa láàrin báyìí lásán tó kàn ní sàlámù aleikum jọ̀mọ́ ìmánì yóò lẹ́gbọ́n yóò ní lẹ́kún gbogbo wa pé tẹ́ ẹ bá rí ẹ mọ́ ó tún fún wa aṣọ wo ni ó wọ̀ ànábì sọ bóò ni ó sọ wa sàlàyé gbogbo ó wá di a tán èmi àti yóò mọ́ ní àbá àbá wa àbá nínú wa inú wọ́n dún ara ó yá wá ní kí ni wá sí torí mo kàn yọ lásán nu wọn ti wúlò bí mo kàn fojú mi kan lásán yìí sáré á ní kí ni bọ̀ wá sí kí ni wọ́n ń ṣe láyé kí ni wọ́n ń ṣe ọlọ́mọ sáà fún alágbọ̀nyọ́ ọ̀rọ̀ rẹ̀ Islam mo ṣe rí nù bàdà àgọ̀rìbán wàsàyàcúdù gọ̀rìbán kàmá bàdà fàtúbà lẹ́lẹ̀ gọ̀rọ̀bà jama kẹwàá rí gúrùbàtúlù Islam tí àwọn èèyàn padà tún di pé islam ó tún di àjòjì ní ọ̀dọ̀ wọn anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ṣàlàyé rẹ̀ fún wa ní ọ̀nà tó pọ̀ tí ọ̀nà náà sì pọ̀ buhaya àwọn wàlúfà wa nínú islam wọ́n nírú ìbẹ̀rẹ̀ bí islam ṣe bẹ̀rẹ̀ yìí tó strange yóò padà tún ṣẹlẹ̀ tí islam di pé nínú ẹbí kọ̀ọ̀kan nínú àwọn ìgbà wọn ní ìta nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fẹ́ mọ̀ ṣàlàyé bí àwọn gùrọ̀bá òye ti máa rí anábì láwọn tó ṣe pé tẹ́ ẹ̀ bá máa rí wọn qawmun àkójọ kan ni wọ́n kọ̀lílòn wọ́n kéré gan a máa rí àwọn ẹni tí wọ́n mọ̀ wà fi náà sì sú ẹ́ń kàṣíyè àárín àwọn èèyàn bú tí wọ́n mọ̀ pọ̀ jù ọ́ lọ làwọn ìtàn yìí ó mọ̀ wà àwọn ẹni tí ó mọ̀ tako àwọn tí ó mọ̀ ṣe ẹ̀sìn nígbà tó bá di gọ̀rí yìí àwọn tí wọ́n tako wọ́n pọ̀ jù àwọn tí ó mọ̀ gbọ́rọ̀ tí wọ́n lẹ́nu lọ. bá a nábì ti sọnù àìmọye àwọn àhàdìsì bẹ́ẹ̀ níbi kan ó ní àwọn táwọn wuyì ní zaa àwọn tí ó pé ẹ mọ píìsì wọn báyìí nu mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ni ẹ bá rí yàn kan nu ẹbí eléyìí ẹnì tí inú ẹ̀wọ̀n abí eléyìí kan ti ẹ̀pẹ́ méjì ẹ bẹ́ẹ̀ bí àwọn Islam tó wà gọ̀rí yìí. àwọn gúrúbátùlù islam yìí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí bóò ni o ti fẹ́ jẹ́ kí làgbọ́yé rẹ̀ ayélujára onímọ̀ tí wọ́n ní pé gúrúbátùlù islam tá à ń lọ́bìnrin yóò padà dì ipe òpin ayé lànàbì ń sọ òpin kí la pé òpin ayé wọ́n ní kódà òpin ayé tá à ń sọ yìí lẹ́yìn tí dàjáàlì bá ti wá tí àjúrúdà ti máa àjúrù tó bá ti wá nígbà táyé bá ti fẹ́ parẹ́ wọ́n lásìkò yìí ọlọ́run máa gbé àwọn arọ́ ara atẹ́kùn kan atẹ́gùn nìní yóò fẹ́ tí ó gba ẹ̀mí gbogbo àwọn mùsùlùmí òdodo ńjọ́ náà kó tó wá di pálíkì àmọ́ òbẹ̀rẹ̀ àwọn kan ló dàbí pé àgbọ̀ yìí ayọ̀ yìí ò ní ẹ̀ pé ó di ìgbà náà kó tó di pé yóò wà. àwọn míì ní àgbọ̀ yìí hadithi ó ní pé kò ń ṣègbà táyé fẹ́ parẹ́ tẹ́yẹ́yẹ́ nígbà náà pé ńgbà tí Islam tó bá di pé Isa alayhi salam tó kú tán tí Islam wá ríbi jòkó fóun gangan ní ìgbà tí à ń sọ tí fọkànbalẹ̀ ti gbalẹ̀ tó ti gbàlú tó ti jẹ́ kí gbogbo èèyàn tí wọ́n ti rí ala kulli hal oríṣiríṣi àwọn làwọn àfàṣọ àmọ́ Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullah àwọn wa ni mọ́jà tán ra wa wọ́n ní sẹ́rí ọ̀rọ̀ gúrúbà kí Islam padà dín tó strange wọ́n ní yóò wáyé ní àwọn ìgbà kan sígbà kan àwọn àyè kan sí àyè kan islam ẹ lè dé àdúgbò bòmíì islam ó rí di jòkó mbẹ ẹ ṣe islam perfectly bó ti yẹ kó wa ẹ dé bòmíì ẹ bá islam ẹ mọ ní ṣé islam tà nàbí wa muhammed náà sì lélẹyìí bí irú islam wa nílẹ̀ Yorùbá ọlọmọṣà sànù wa àbátálá gba imani ẹ ra àwọn yàrá lásàlátù àìdá gbọgbọ ìyá lásàlátù ògèlè ẹgbójúlé láìláìlà láòlà ẹgbójúlé.

ẹ sọ̀rọ̀ sókè sétorí ìdí ní fún yín lówó ó lè ya alásàlásù kí lẹ gbójúlé àìgbọ́ máa náà rí àjúlé ká láìláìlà láhùlà gbójú borí bá fọ́ ní káṣe láìláha inú lórùn ní káṣe láìláha àlàlàbálá kásẹ̀ láìláha ìyá alásàlá ti bá lálàtégún lé lójú oorun ó gbàgbé láìláìlá láwùlọ́wọ́ kan ni ó tó adọ́dọ́ àfáàlùsùn náà yára ní àmọ́mí ogún tẹ̀sán sọ ara kùrùsí yìí ká ẹ gbọ́ tí mo ló ṣe mí ni kùrùsí yìí ò lè ṣe léyìí àti kẹ́ bá ń wá ń táṣe sí àwọn àdéhùn gbọ́ lárúbáwá àwọn àdéhùn gbọ́ lárúbáwá ètò ẹwà ọ̀fọ̀ ilẹ̀ Yorùbá gidi tẹ́lẹ̀ nígbà tí wọ́n bá ń gbọ́ ọkọ́ máa dún kanun kanun létí wọn ẹwà aláwọn afá náà wá dìdàkudà àná wọn bá lòkúrá ní òǹkà lẹ̀ ẹ̀yà ń wá ọ̀fọ̀ gidi tí wọ́n ti mọ̀ pé táwọn lè fi báwọn èèyàn wọn sọ̀rọ̀ nìyẹn Islam ó ti di gọ̀rí láwùjọ tiwa lẹ́ẹ̀dì máa rí i pé kò síbi tó bá ti wá ń pèpè sí dáwọ̀ tàwùsí pé káwọn èèyàn jáwọ́ ní gbogbo nǹkan ẹbọ yìí kí ni máa ń náà ogun ni. gbogbo orúkọ wọn sọ ń pa àbẹ́bí ọ̀rọ̀ ẹ̀ òkùtùlù ẹ̀sẹ̀ gíní ẹ̀pá ẹ̀dí wọ́n ni wọ́n pa yóò máa a áwọ̀ haríkú ni wọ́n dáná sọ nìkan o a máa ti rí ibi ọlọ́wọ́ bá sọ pé wà ibi yẹn mùkúrú bí ká lẹ̀dí náà káfàrú lè yú síbi ìtúkà ẹran lẹ́wọ̀n yẹ kùtùlù ká ẹ̀pá yẹ ẹlẹ́gbọ́n a ti ń kà àwọn èèyàn ti rú ẹ irú ogun yóò wáyé ká mo wá sọ kíní kan béèrè ọ̀rọ̀ nílẹ̀ kan alihamudulilayi fara ti parí ọ̀rọ̀ òun ni pé àwọn tí wọ́n máa ń takò òdodo tán máa ń takò ìsìláàmù tó yanjú tí wọ́n fẹ́ kó rí ìdíjòkó níjọ wọn bá rẹ ní tán sọ ń jẹ ìbàjẹ́ náà tí a ti bá wọn kùrẹ́ ṣíṣe rí àbútọ́lìbì tí pé àbútọ́lìbì ọ̀hún wọ́n jọ ń bọ òòṣà ni àmọ́ lápá àbútọ́lìbì ń sọ̀pọ̀ọ̀tì ànábì kí náà bójú àbútọ́lìbì náà rí abójú ẹ̀ náà ń mọ̀ ọ̀pọ̀ ìgbọ́jù òun náà jógbà àwọn mọ̀lẹ́bí àwọn tó bá ń gbógun ti tàwíìdì náà níjọ wọn bá rárá àwọn kan tó tún ń ṣe bíi pé ó ń wẹ́kọ̀mù àwọn tó ń pèpè sódodo ó sì sòun náà dọ̀tá tí yóò bá tiẹ̀ wá lápèjúwe ilẹ̀ Yorùbá wa yìí tó ní àpèjúwe ẹ mọ̀ láwọn àǹfà àti pé wọ́n sì súnmọ́ bára wọn jà nílò fáwọn ni ẹlẹ́ ó kìí sálábí nínú ara wa ẹja wa bá ti gbógun ti ẹ wà wẹ̀ ń tọ́ lọ sọ́ọ́ ni àwọn sálábí kó wà ní àwọn ò lè gbà ó báyìí àlè ṣe kíni àlè gbà ọmọ jírí ìyọ àti sálábì wọ́n sì máa torí pé àwọn òrò kò ti sálábì wọ́n sì máa gbógun sí àmọ́lá pé yìí ń wò pé òdodo làwọn ẹni pépè ẹ lọ kíyèsí ẹ máa yọ láwùjọ wa ẹ lọ kíyèsí ẹ̀rí kan tí wọ́n fọ pàdé pàdé ìlà ìgbẹ́ yìí pé orí ẹ̀ yìí ni àpótí ń gbọ́ báyìí á orí ẹ̀ dàrú kí ló ṣe lẹ́nu pẹ́ni pé èmi ò ṣogun mọ́ o èmi ò polówó ogun mọ́ o ìkẹ́ náà nù ọ kẹ́ ọ kọ́ lódì nàbí ìwúlẹ̀ ọ. <laughs>

ìwọ́n sọ pé ìṣùgbùn ẹ̀ ìwọ ìwọ lórí burúkú yìí à ọmọ àlè lórí ní lórí kó lóun ṣe iyú lẹ́ẹ̀bí mọ̀ pé gbogbo ẹni tó bá ti mọ̀ tán jẹ́ spéṣẹ́lì ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ńlẹ̀ ìyá àmọ́ rí rẹ̀ o. àmàrí bẹ́ẹ̀ ìsìláàmù tilẹ̀ yorùbá wa yìí ó ní gúrúbà púpọ̀ gbogbo nǹkan ló fi wá ní gúrúbà níbi ọ̀rọ̀ ọ̀run tiwa nínú yàtọ̀ àwẹ̀ tiwa yóò yàtọ̀ gbogbo nǹkan ló yàtọ̀ gbogbo ìrun wa náà gbogbo ẹ̀ yàtọ̀ gbogbo nǹkan láti wá ti rí tọ́mọ́rin tó bá ti wá ń sọ pé àpò ah, ìjẹ̀yí kìíní yóò rẹ̀ èyí tí wọ́n jẹ̀ sí yàgbọ́ sọ ni ìjókù ni ẹwà bẹ́ẹ̀ ti pa ìjókù ni ẹwà bẹ́ẹ̀ ti ràn lẹ́wọ̀n ìjókù ni ẹwà bẹ́ẹ̀ ti dáná sun ìjókù ni àwọn wà sọ ẹni náà di ọ̀tá bada al-islamu gọ̀ríban ọ̀sàyàhóòdò gọ̀ríban ṣé àdúgbò rẹ̀ tàbí dáhùn rẹ̀ bóyá káyé tèmi wọn dúró báyìí àwọn títà ẹjọ́ ẹjọ́ àfi báyìí fàtúbà lélógórọ́bà so islam bẹ̀rẹ̀ ní tó strange yóò wá ma bí ọ̀rọ̀ ibùdó tẹ́ ní ànúdọ̀rọ̀ làwọn abẹ́ dúró sí ó ní pé àwọn àyè kọ̀ọ̀kan ìgbà kọ̀ọ̀kan ìsìláàmù mọ̀ wá strange mẹ́ ẹ wo muhammad ibn abdul wahab alayhi ni bàbá òǹjagun rẹ̀ jù lẹ́bi kí ọ̀pọ̀lọpọ̀ dáwà àwọn tàwíìdì ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn lórí tàwíìdì torí pé àwọn oníkùn tó yẹ pé wọ́n ti bẹ́ẹ̀ sọ sàárè àtàrà kó gbógun tì wọ́n tó lóhun òní gbà àti kánmọ́sì kìíní mọ́ wọ́n sọ di ayakila ìkẹ́pẹ́ láyakila láìpẹ́ ó ní ayakila ni wọ́n ayakila ó kánú tàn kó pààyàn rí ní àdúgbò bí ti mọ́ rí nù tí ẹ̀ bá ti mọ́ ju tán ṣe fún Abdullahi ibn Salam ṣé yóò dùn yàn òní dùn yàn ẹ̀yà òun sẹ́rí gbogbo àwọn tó máa ń bá sọ̀tá lónìí lórí fún ọ̀pẹ̀ sí tàwọn ṣe káwọn ẹni ní pàlùdà ọlọ́run jẹ́ àríwá búrú

àmọ́ iṣẹ́ ìjọ yẹ kí gbogbo wa mọ̀ báyìí èmi náà mọ̀ ọmọ tọ̀ra wa ìjọ jẹ́ àmọ́ nígbà ọmọ Yorùbá ni wà ti gbọ́ àgbélépọ̀ tari àgbélépọ̀ tari lọ́yìn wọ́n kọ́ gbọ́ àgbélépọ̀ ta ẹ̀sìn olé ẹ̀sìn pa ọ̀tá mọ̀ darí kan dekude ikú èwo tẹ́tìmọ́lá kùnì mọ́ tí àbí mi gbogbo àwọn nǹkan báwọn gbogbo orú eléyìí níjọ́ wọn bá kí ń rẹ́ni tí ń takò gbogbo ẹ̀ ìwẹ̀ níbẹ̀ bíi ó dẹni tí wọ́n sọ lẹ́nu nítorí àkókò ẹ ẹ má wulẹ̀ já ní five minutes mọ́ ẹja dúró báyìí torí àwọn béèrè yìí gan ti ń dẹ́rù bà mí pé kọ́lọ̀njá lè dáhùn rẹ̀ tán abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi gbogbo ọjọ́ tí islam bá ń di gọ̀rí ọlọ́njẹ́ mi àti ìmọ̀ wà náà wọn gọ̀rọ̀ bá gbogbo ìgbà tí islam bá ń di gọ̀rí ọlọ́njẹ́ mi àti ìmọ̀ wà náà wọn gọ̀rọ̀ bá àwọn gọ̀rọ̀ strange pẹ̀lú islam bí ìsìláàmù ṣe ti strange yẹn àwọn ẹni tó bá ti wá ń ṣe náà wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ strange pé ah, àwọn ilé ìṣúwá yàtọ̀ báyìí níbi ìmúra ẹ̀ yàtọ̀ níbi ọ̀rọ̀ ẹnu ẹ̀ yàtọ̀ kákọ́ ẹbí mọ́ra èyí ó yàtọ̀ ká bá aládùúgbò ṣe èyí gbogbo nǹkan ẹ̀ yàtọ̀ àwọn nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ṣe tí wọ́n mọ̀ rò pé ẹ pẹ̀lú ni yóò mọ̀ pọ̀ àwọn nǹkan tẹ́ ẹ̀ ṣe tí ó rà pé ẹni bí a pẹ̀lú báyìí òní yóò mọ̀ wà nínú àwọn ìṣe wọn àti nímọ̀ pé tí èèyàn gbọ́ nínú Islam àwọn nǹkan tẹ́ ẹ̀ ṣe tí ó mọ̀ rò pé àbẹ́ẹ̀ tí ẹ̀ka ẹ̀mí ara yín kú ni pé àbẹ́ẹ̀ wo tí ń tẹ̀lé ara rẹ̀ ṣe mo rántí ọ̀rọ̀ abẹ́rẹ́ súnlẹ̀ yìí bẹ̀rẹ̀ aláìwọ̀n bí wọ́n ṣe family meeting ìlú lè wá sí wa àwa tàbá lòdì a bá pín wa inú ọgbà owó à a pè yìí náà ni báwọn ń gbà náà nù ọba lọ́ọ́ gbà ìyàwó jẹ́ kódà ọjọ́ tọrọ dọ́rọ̀ abẹ́ ti nìkan àbúrò àkàtọ̀ gbé ojú lọ ọ̀rọ̀ bá mọ́mí fúnra wọn ni pé ẹ̀jì bá kí n sọ̀rọ̀ ló bẹ ṣe yàwó ṣé iṣẹ́ òun ló ní lọ́wọ́ sí amátúlòdè bí olóhùn ògbó ó ló bẹ fẹ́ yàwó bóun ló ti bọ àwọn náà mo sì lọ́lọ́run kan lọ́wọ́ ẹ wa sí sóńjọ́ náà ń gbè ní gbedele wọn ro kíkiní strange gbogbo wa padà sílé wa obìnrin tí ó bá lò jáàbù yóò yàtọ̀ òun òpin yàbọ̀ àwọn sọ oru òmu ni inú ìgbà yìí náà ni ìmọ̀ bóyá nígbà ní bẹ̀rẹ̀ ní wọn sọ ìwà ṣé kò kí ń yún ẹni náà mi àyẹ̀bá bínú jẹ́ ọmọ àìsà torí ìdáwọ́n àjọ ní lọ́nà fún alójú èmi

ẹ̀rí sì pa mi ìkan ní àìmọ̀ ah, kan ló kàn ń dààmú èèyàn ọmọ yìí kì ojú yóò rí nǹkan ni rí níjọ́ tà wà ìgbẹ́pọ̀ ọmọdé náà so àwọn ẹran àwọn ràkúnmí wọn ń yàgbẹ́ so kí aṣọ àríbà yìí máa kó ìgbẹ́ náà ti wo ìlú òsì rùn ìgbà tí kò sọ̀rọ̀ ìròyìn ẹ ló pa òun náà wà náà ti mọ́ télọ̀ àtọ́bà nẹ́bí ìránṣọ ń jọ yẹn ló ṣe mistake à kò wá sí télọ̀ gidi mọ́ wàláì mo fetí yìí gbọ́ ní orí yẹn exaggerate mo fetí yìí gbọ́ báyìí gbogbo aṣọ ló wá rán bẹ́ẹ̀ bí òun bá ṣọ́ rán kò wá sí télọ̀ míì tó máa ṣọ́ rán so kiri yẹn kan òun náà ti gbé káàkiri ó sì gbé wọ́ òun wá gbé ọ̀sì gbé wọ̀rọ̀ báyìí wá ju tèmi náà ọ̀sì sọ sọ bọ́ ti sọ ìgbà owó ọ̀sì jẹ́ kí n máa lùkù wípé ṣé ìwà nílà ká ìṣe rẹ ni. wọ́n lọ yẹ ọ̀rọ̀ àgbọ̀n jama islam yóò ti dèrè so gbogbo èmi àti yín bí táwa ń lọ rè ipò tá a bá wá bára wa tá a rí pa àti di stranger ẹ dákun ìbínú kọ́lá àfi máa yanjú ẹ̀ ní táwa náà wá kù sínú ẹlòmíín bẹnu alùsùn náà ah iṣẹ́ tọ́lọ́hùn bá ti fi ṣe onílọ́hùn amọ̀jẹ́ tó bá dé mi ẹbí wọn tó bá da ọ̀rọ̀ lẹ̀ báyìí ah ẹ̀yin kò dé dọ̀ ọ́ sí ni akọ̀tì ah, mọ́ bàbá ṣe súná yìí gan-an ó pè wá ó bẹ̀ ẹ́ pè wá. torí yóò ti ba nǹkan jẹ lọ lórí ìwọ náà wo ìkúnlẹ̀ ńlẹ̀ yorùbá yìí amọ̀bójútó àbá àmọ̀bójútó nǹkan ńlá ní ìkúnlẹ̀ ńlẹ̀ yorùbá ìkúnlẹ̀ ìwọ wá fẹ́ kúnlẹ̀ nílẹ̀ yorùbá wàhálà ní wán ní kúnlẹ̀ o tó wá ní ṣe bọ́ọ̀tì ẹ̀ lọ́rọ̀ rẹ lẹ́nu aráwù ebi ẹ̀yin ìgbọ́kọ̀ wà ní súnà nàbì àsúnà kúnlẹ̀ má tún

wọ́n kà fara àwọn wọ́n bu àwọn kí àwọn sí pé àmọ́ àwọn mọ̀ nínú ọkàn àwọn pé àmọ́láyé fi sọ bẹ́ẹ̀ àmọ́láyé fi kódà alájà àbòtó àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n sọ níwá sí wọn àwọn ìgbéléde àbòtó wọ́n sọ ẹ̀ẹ́ àwọn sọ nígbà bá ń kà àwọn àbá àwọn ní ara àwọn bàbá wọn ló wọ́n wọ̀ pé tọ̀ ẹ̀ẹ́n bò wà lẹ́bi wá ń ṣe kí ní ọ̀n báyìí ẹ̀ mọ́mí kọ́ wá sí ìwà tó dáa báwọn lò ẹ dákun gbogbo àwa táà ń pè bò sí sunna gbogbo àwa táà ń ṣe sunna ẹ já lọ fi ìwà kún kínní yìí kábi kí ni fún ìwà àti ọ̀rọ̀ tútù àti ọ̀rọ̀ pẹ̀lẹ́ nígbà tó máa ń mú un le fáwọn èèyàn níbi ẹni tẹ́ bá ti rí pé kò sí tó lè rọ̀ àfi kí ni àfi kó le tẹ́ bá ti pé òun náà gbé wá gbígbé òkò gbé wá rírọ̀ ẹ ti ṣe fún rírọ̀ kò wá fẹ́ gbọ́ ẹ̀yìn exchange ẹ̀ bí Musa ti ṣe náà nù olùwàníwà ni aláhùn kọ́wó láń ẹ sọ̀rọ̀ tútù fún àmọ́ ńgbà tó débẹ̀ làálàá ó yẹ fẹ́ kára ó àmọ́ ńgbà tó ń gbà tó bú Fíráúnà inni ya Musa mas'hura tó sọ bẹ́ẹ̀ ebi ìdí ń wọ yóò ọ pé o. Musa gbọ̀n yẹn emi èmi haa á kí lèmi Musa na wa wò lọ náà sọ̀rọ̀ na á fa inni ya Fíráúnà mas'hura bí ìdí wọ́n ti ti àgbákò Fíráúnà <laughs> so so ìpìlẹ̀ alimabda làásìn ìpìlẹ̀ ni pé ẹja rọ̀ kábi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tábà fi spread kìíní wà láì yóò rìn anabiwa maadara maadara maadara Umar bin Khattab ẹnì kan pẹ̀lú Urmuzan ó jẹ́ pé ó ní bọ́ọ̀rọ̀ rẹ ti jẹ́ àmọ́ Hafiz ibn Kathir al-Bidaya wa an-Nihaya wọ́n sọ̀tàn rẹ̀ wọ́n wá ní Umaru ó wá rí Urmuzan wọ́n kó mẹ́rù torí ọ̀gá fúrúsì ni tó ń bá àwọn mùsùlùmí jagun àwọn mùsùlùmí wa borí wa kò lẹ́rù ìgbà wa kó rùmùzánù lẹ́rù tọ̀ musa wa ní tọ̀tọ̀ ti amin umar ó ní sọ síwájú báyìí gba islam ó ní wò gba islam ọ̀ gbà tọ̀ ẹ bá ń gbé ìgbà ìjẹ́ kó pàṣẹ pé kí wọ́n bẹ orí rùmùzánù dúró náà dúró ṣé kí n tiẹ̀ mú mi gẹ̀ẹ́ kan ṣàdùbàtúmí máa khayrun min qatli ala dhama kí n jẹ́ ìmú mi gẹ̀ẹ́ kan kẹ fún mi lómi mu ah ó dájú kẹ pa mí pẹ̀lú òǹgbẹ lọ ẹ má bí ìyá méjì jẹ mí òǹgbẹ ń gbẹ mí ẹ tún wá gba ẹ̀mí lọ́rùn mi ṣé ẹ lè gbà mí láyè pé kí n mu omi kẹ tó pa mí ah ó má ronú ọjà lè tó bá wọn ah, ẹ lè bá ń borí wá láti bomi dé ó ní yàkó ní mi pé ẹ ní bẹ́ orí mi ti máa ń mu omi lọ ah ó ní kódà ní bẹ́ orí rà tó bá tó mu omi mi tán tí n bá tó mu tán ibẹ̀ tí n bá mu omi yìí tán ẹ ní bẹ́ mi ní orí ibẹ̀ ẹ ah, ní lẹ́mi lórí oníbẹ̀ ó sì gbé omi òun hmm. tó bá dálẹ̀ ewé ah, lọ́n ṣe ẹ eh, ìyìn tí ìmú mi náà ni ewé dùgbà tí wọ́n tó mu omi tán ó ah, gbọ́dọ̀ ní irú kí lọ́n pe ó kàn á àlùwàfá yá amiral mu'minin àdéhùn lẹ́sẹ̀ o. Umaru bá ń tọ́ ọ̀tàn wà ní wọlọ́mọ̀ eh, ìdá àtàn ẹgbẹ́ dà wọlé padà ó sì wà ní ashhadu an la àwọn ìjàmbá mi padà wáyé látọ̀dọ̀ nǹkan àwọn ìyàmọ́ bí islam rẹ̀ torí rẹ̀ ẹ̀wọ̀n tí umaru fi pè wọlé ẹ̀wọ̀n wàfà ọlọ́mọṣá ṣàánú wa wọ́n ní question kó ẹja dúwáì وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خير adúpẹ́ fún àwọn olùmọ̀ wa bí a ṣe gbádùn wọn ní jẹjọ kò yàtọ̀ sí à ní oṣù tí ó kọjá kò yàtọ̀ sí ti oṣù yìí àbẹ̀lọ́wọ̀n ọba kọ́lọ́n bá lé wọn kún lórí dáadáa náà síwájú kí a tó máa ka àwọn ìbéèrè ìbéèrè pọ̀ ń bí gan-an àwọn ìbéèrè tí a lè dáhùn ní òun náà tún mú wáyé èyí tí a lè dáhùn ní oṣù tí ó kọjá ó pọ̀ ńlẹ̀ àti ti èní náà síwájú bẹ́ẹ̀ wọ́n ní kí a kí wa gbogbo àwa tí a pledge lórí wípé a fẹ́ máa fi tótò a fẹ́ máa fi àṣìṣì ìjókòó ìlóṣooṣù wípé kádẹ̀ sọ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá pé ó kù ó kù ní ìbọn ró so kí a gbìyànjú láti tẹ̀síwájú lórí bẹ́ẹ̀. Now wọ́n ní àkọ́tún wáàsí yóò wáyé ní oṣù tí ó ń bọ̀ ní on the so kí Ọlọ́run bá ṣe nírọ̀rùn fún ẹnìkankan wa.